ọ̀là káàkùn gbogbo ìṣẹ́ ìlà ìdẹ̀lẹ̀. àlè wá sọ pé ààyè kan àbẹ̀yàn kan àbásìkò kan ọlálùbáríkà ìlà ìdẹ̀lẹ̀ àyàfi ká rí ẹ̀rí èyí tí ó gbé lẹ́yìn tabasọ nípa ẹ̀rí àrítọ́kasí rẹ̀ nínú tírà ọlọ́run tàbí nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam láti lè sọ pé ààyè kan àbẹ́yàn kan àbásìkò kan ọlọ́lùbáríkà àwọn akédèdìrín tọ̀hún ní tọ́wọ́ ṣéwù wọ́n máa jà sí ṣéwù bọ́ bàtà báyìí wọ́n máa dìmú ni èmi ní kò ìwọ́kọ́ bí ọ̀gán lálùbáríkà ju ṣéwù ń lọ bóyá olóorin wájú ọlọ́run jùlọ fàlàtàfù ló tó fi ṣe é ẹnìkan wọn gbé wá sọ́jà àbá lásìkò kan gbẹ̀yà wà nílé ẹ̀kọ́ márùn àárọ̀ bí ọkọ̀ tọ́ba yìí gbowó síta tó ti tọ́ba yìí náà bẹ̀rẹ̀ sí ní jẹ́ àsìtọ́ ni ìgbẹ́ ìtọ́síwò ìtọ́síwò ìtọ́síwò ìtọ́síwò nádànádà. falatas bótó fi ṣẹ́yìn alùbáríkà ò lè fìdí múlẹ̀ sára nǹkan kan ká sọ pé nǹkan ìlà alùbáríkà ìlà bìdẹ̀lẹ̀ àfikárí ẹ̀rí tí ó gbé lẹ́yìn tàbá ń sọ nípa ẹ̀rí àrùtí ọlọ́run àbí àdìsá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n á ní ti ń jẹ́ àlùbáríkà wọ́yẹ táà ní kẹ́sìrọ̀tàlù khayr wọ́n zìyà dátàwó àlùbáríkà nù kóore èèyàn pọ̀ kéèyàn pọ̀ lóore orin kó tún máa wá gbèrú kó máa dàgbà sókè sí àwọn òṣòbò táwọn àbí tiẹ̀ kọ́ orin kó sáfẹsẹ̀ múlẹ̀ kó máa kó láyé ibi tó wà wàlùzùmùhù yẹnni pé yóò dùn ní má ojú kan tabanko nípa àlùbáríkà bó ṣe wà lára ọjọ́ oníbẹ̀ lára ààyè ọ̀nbẹ lára èèyàn ṣùgbọ́n èèyàn tá a bá sọpọ́ lálùbáríkà bí ààyè àbí ọjọ́ tá lọ lálùbáríkà ààrẹ rí o. wọ́n yẹ fi zàmẹ́ àlùbáríkà ń bẹ́ àwọn ìgbà nínú àwọn ọjọ́ ètà ńlọ gẹ́gẹ́ bí Laylatul Qadr òru Laylatul Qadr bí yẹn bá ṣiṣẹ́ olóore níbẹ̀ ẹ̀san rabata ẹ̀san rabandẹ̀ ilẹ̀ yẹn gbà lórí rẹ̀ iṣẹ́ rẹ̀ tí yẹn bá ṣe lóru Laylatul Qadr khayru min alfi shahr ó lóore nínú ju iṣẹ́ rẹ̀ ìjọsìn ìbáàdà tí yẹn ṣe lódìdí ẹgbẹ̀rún oṣù léyìí tó ṣe déédéé ọdún mẹ́tàlélọ́gọ́rin àti oṣù mẹ́rin yẹn ise olori iṣẹ́ sí àbá ara ṣe lóòrè láti olùkọ́rè nìkan ó ṣe déédéé tó fi ọgọ́rin ọdún ó lé mẹ́ta mẹ́rin tẹ́ ìṣèjọsìn fọlọ́run ọba yẹn ni pé àwọn àsìkò nu ẹgẹ́ bí òru arafa Qadr ọjọ́ àràfà bákan náà nínú àwọn ọjọ́ tí ń bẹ láyé ni kódà nínú gbogbo ọjọ́ tí ń bẹ láyé lọ́jọ́ tó lóore jùlọ ọjọ́ yẹn ni àṣetán ní máa banújẹ́ ní máa sọkán ní máa kábàámọ̀ púpọ̀ jù látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti dẹ́ṣẹ̀ ńláńlá kọ̀ǹgbẹ́ kọ̀ǹgbẹ́ lẹ́yìn tó ṣe pé ó ti sọ kí wọ́n wọ ná ó ti sọ di dandan lé wọn lórí bọ́lọ̀mbá wa sọ̀kalẹ̀ sísámà àkọ́kọ́ lọ́jọ́ àràfà gbogbo ẹni tó ti dẹ́ṣẹ̀ ńláńláńláńláńlá ọlọ́run àforíjì látàrí àforíjì yìí ṣètọ́n yóò wá bú sẹ́kún gbagada inú òbí àwọn tó ń ro ti jèrè ọkàn a àmì ọlọ́run ti lé abá sòyìn ní pé lára àwọn ọjọ́ tó lóore jù láyé ọjọ́ àràfà ni. bákan náà àwọn ọjọ́ mẹ́jọ èyí tó síwájú ọjọ́ àràfà àtọ́jọ́ ọdún gangan àwọn ọjọ́ náà lára àwọn ọjọ́ tó lóore jù nínú ìsẹ̀mí ńlọ́wà. nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ń sọ nípa àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul ọláwọn ọjọ́ yìí ọjọ́ tó pàtàkì ni ń rí ọjọ́ kankan nínú àwọn ọjọ́ ètí ń bẹ láyé tó lóore bí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul àwọn sàdúrà béèrè pé jihadu fi sabilillah ẹ jihadu fi ẹ̀ ń tún lọ jagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀san tí ó tún rí ń bẹ̀ ó tún kéré sẹ́sàn sẹ́yìn ó rì látàrí pé yàn gbáwẹ̀ ni ìyẹn sí àwọn ọjọ́ sìkánì láwọn ọjọ́ mẹ́wàá wa. àyàfẹ́ ń tó ṣe pé ńgbà tí ń lọ sójú ogun gbogbo dúkìá rẹ̀ gbà pátápátá ọgbàjọ gbogbo ótó ní báńkì ọmú ètò nílé oko dúkìá rẹ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́jú ogun owó parí dúkìá parí ẹ̀mí ẹ̀ náà sì tàn bẹ́ẹ̀. irú tó ṣe pé ṣe olóore tó bá ṣe irú ẹni tó bá ṣe jihad bá ń ó ní yóò ṣe déédéé ẹni tó ṣe olóore kà bómi nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ́lẹ̀ ẹ̀jà alimọ̀ wò pé sí òtí fẹ́ takora wọn báyìí òwúrọ̀ látọ̀lẹ̀ kọ́rì anilólóore jùlọ àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ́lẹ̀ ẹ̀jà anilólóore ọjọ́ mẹ́wàá tó kàn nínú oṣù Ramadan anilólóore bàbá mi sẹ́ni àkọlọ́mbà nìkẹ́ bàbá wọn ní kò takora wọn nínú àwọn òru tí ń bẹ láyé òru ọjọ́ mẹ́wàá tó káyìn nínú oṣù Ramadan ló lóore jù ṣùgbọ́n nínú àwọn ọjọ́ dé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijja ó ní olóore jùlọ. yẹn ni pé wáyé àfi zaman àlùbáríkà máa wà lára àsìkò lára ìgbà bí òru Laylatul Qadr bá a fa wà bí wọ́n ṣe mú wá. wàfíìlì bákan náà àlùbáríkà a tún máa bẹ lára àwọn àyè kan ṣùgbọ́n pẹ̀lẹ́rì ni ìṣòfò kan awo òkè kan àbáwọn òkúta kẹtí ń bẹ́ẹ̀ pé òkúta ìdúró ju àwọn òkúta dídí mọ́ àwọn òkúta òkúta òtí náà ń lọ tó sì á dì fáyìn pé ah, òkúta eléyìí òkúta òkúta lọ́tọ́ látọ̀rẹ́ kan ni tó máa lọ sí nǹkan di rẹ̀ eléyìí ṣerékùn asgar nù. wàfíìl makan bẹ́ẹ̀ náà làlùbáríkà ń bẹ lára àwọn àyè kàlùmásájì lè sàdáfà gẹ́gẹ́ bí àwọn àyè gẹ́gẹ́ bí àwọn masalasi mẹ́tẹ̀ẹ̀ta masalasi haram ìyẹn ní maka àti haram madina ìyẹn ní masalasi anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti masalasi wa ilé kẹta ìtìǹbẹ̀ ní kudus masalasi mẹ́ka bíyàn bá kírun níbẹ̀ lẹ́ẹ̀ka ṣoṣo hundred thousand láàdá ńlẹ̀yìn ọgbà sáàfù wíwí tọ̀dọ̀ wá ń bí tipátipá ńlẹ̀ ìgbà twenty seven tọ́ba sọ̀dọ̀ àlá láti lé tí jama tún wá kún kẹ́kẹ́kẹ́kẹ́ so twenty seven sẹ́wà fi wọlé yìí mọ́sálásí ànábì léèyàn bá kí ọ̀run bẹ̀ one thousand láàdá ilé ju gbogbo ètèyàn bá kí ní gbogbo àyè yòókù lọ ètèyàn bá kí ní kódóòsù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred láàdá ilé ju ti àwọn àyè yòókù téèyàn bá ti jọ́sìn fọlọ́wọ́n bá lọ sòyẹn ni wípé bí àlùbáríkà sí ń bẹ lára àwọn àyè oníbẹ́nu àwọn ọjọ́ nínú àwọn ààyè làwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ìta kan ní mọ́sálásí ànábì bákan náà ààyè kan bẹ wọ́n máa ń pè ní rọ́ọ̀dọ̀ ìtẹ tí a tẹ́ síbẹ̀ bíi green bíi white ni ó yàtọ̀ sí ìtẹ́ a tẹ́ sáwọn ààyè yòókù bá ó ní láàrin yàrá mi àti ìrántí ni ààyè yẹn so ààyè yẹn náà lára àwọn ààyè tó tó pàtàkì ni ṣe ó lóore ju ètò yẹn nínú léèyàn lọ yẹn kí bí àlùbáríkà ìbùkún ọlọ́run bí ṣe ń bẹ lára ọjọ́ bẹ́ẹ̀ náà ní ń bẹ lára àwọn ààyè wafil aṣíá wafil aṣíá yìí kàmá ìzamzama bákan náà ó tún bẹ lára àwọn oríṣiríṣi nǹkan tó lọ́wọ́ bá tún dá náà tí ọ̀sẹ̀ mi ẹgẹ́ bí omi zamzam ojúṣe lọ́wọ́ bá sallallahu alaihi wasallam olómi zamzam ntíyàn bá mú fún ni ọlọ́run ò ìlówó lọ́wọ́ mo fẹ́ kí n lówó pèsè fún mi ràn mí sí o mo mi zamzam pẹ̀lú àníyàn pẹ̀lú ìgbọ́lọ́ ọba ọlọ́run ó ṣe fún yàn á orí wa ń fọ́ mi o mo mi zamzam rọ̀dà awe pẹ̀lú ìgbọ́lọ́run torí pé mà ò zamzam lè máa ṣe rìbà láwo ntíyàn bá mú fún òní yóò ṣiṣẹ́ fún. bákan náà dàbí ní oríṣiríṣi òní ń bẹ́ẹ̀ ọlọ́run tún wá fi ọlá fún àwọn dàbídùn kan lórí àwọn dàbídùn mi támúrò ajíwá tíyàn bá jẹ méje nínú rẹ̀ láàárọ̀ tílẹ̀ ó fi sú àṣàṣì ò lè ràn yàn méje tíyàn bá jẹ láàárọ̀ méje tíyàn bá jẹ lálẹ́ tílẹ̀ ó fi má èdè ni àṣàṣì ni ìkẹ́kọ̀ọ́ lè mú yàn bẹ́ẹ̀ bí ẹ̀sẹ̀ lè wù gbóná tó lóògùn kó gbóná tó ní ní gbogbo oògùn burúkú ní ìbá ti lè jẹ́ méje rẹ̀ òjíṣẹ́ náà bá lọ́sọ sallallahu alaihi wasallam ló fi jẹ́ wípé owó tí a fi ń rà á ọ̀wọ́n ju tí a fi ń ra àwọn dàbídò mi tí a fi ń rà lọ. so bákan náà nínú àwọn ẹranko tọ́lọ̀ tó fún níbùkún ó ní màálù wa màálù gbogbo ara ẹ̀ látòkè tẹ́ délẹ̀ ìbùkún ni gbogbo ara ẹ̀ látòkè tó délẹ̀ ìbùkún ni ẹjẹ́ akó látòrí awọ rẹ̀ tábà bu awọ rẹ̀ kí ni wọ́n ṣe o màmá ẹran ara rẹ̀ ńkọ́ jíjẹ ẹsẹ̀ rẹ̀ ńkọ́ wọ́n bo tàbí kí wọ́n wì bọ̀kọ̀tọ̀ ẹ̀ káre ìwo rẹ̀ ńkọ́ ìwo ìwo rẹ̀ ìwo rẹ̀ ẹ wọ́n wọ́n ẹ́ fọ́ọ̀tì lọ síta yàtọ̀ sí chance export ẹ̀ àwọn olóògùn tó máa ń lọ ọdún máa ń ṣe gbẹtugbẹtu ìtọ́ rẹ̀ ńkọ́ odindi oògùn àwọn tí a máa ń ṣe sí kéré tí a máa ń di ẹnu ìtọ́ màálù ni a ń lò ìwòsàn ńlá ni ìgbẹ́ rẹ̀ ńkọ́ bọ́ọ̀tọ̀ wọn fi máa ń palé ń jọ ń kékeré fertilizer tó ní ẹ̀fẹ́ eégún rẹ̀ ńkọ́ wọ́n fi ń ṣe àwo òróró rẹ̀ ah, báwọn olóògùn tó wọn bá tẹ̀ ọmọ ìwé kọ́ òwe sí. tẹ̀lifẹ̀ lára àwọn ẹranko tó lọ́n tún fún ní àlùbáríkà ó jẹ ìmọ̀ ọlọ́run tí wọ́n bẹ lára màálù ni pé kèbí jẹyọ kan lọ tó ń ti bẹ́ẹ̀ náà ẹwà lóru màálù ti máa ń lọ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ mímú ní káti ẹ̀ tún wo tọ̀sọ̀ọ̀sẹ̀ ni. sọ lára àwọn ẹranko tí ọlọ́run fún ní àlùbáríkà pọ̀ òní màálù ìlú náà wà. wọ́fìlẹ̀ amal níbi àwọn iṣẹ́ àlùbáríkà tó ń bẹ́ńbẹ́ fàkúlù amalin sọ́ọ́lìhìn mubarakun gbogbo iṣẹ́ rí tẹ́dàbá ti lè ṣe pátá yóò máa lékún àlùbáríkà ogun nìyẹn ni pé yóò máa lékún lékún lékún lékún lékún lẹ́sàn-án níwájú ọlọ́run. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا انتو ولا صلورون وردادا توراسون اللهم صلى الله عليه yóò máa tóbi yóò máa pọ̀sí yóò máa pọ̀sí nínú hadith ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam ó lè ń bá fi ń tọ́mọ bíi dàbí dùn tóbi ṣe sàárà ọlọ́run ti fọwọ́ ọ̀tún rẹ̀ báyìí yóò fi gbà yóò máa wá nọ́ọ̀sì ẹ̀ yóò máa tọ́jú ẹ̀ yóò máa tọ́jú ẹ̀ bí ìgbà tẹ́nì kọ̀ọ̀kan ní tẹ bá rọ ọmọ ẹṣin tẹ wá ń tọ́jú ẹ̀ tí ó fi adé kíni tí ó fi di ẹṣin ńlá bí òkè so bẹ́ẹ̀ náà níṣẹ́ rè tá à ń ṣe so àlùbáríkà ló yẹn ni kí wàá fìlẹ̀ amal níbi àwọn iṣẹ́ tá à ń ṣe náà àlùbáríkà máa ń dùn kan jù kan lọ. wàkúndùn àmín sọ́ọ́lẹ́hìn gbogbo iṣẹ́ rẹ pátá tẹ́dà bá ṣe mubarakun ìbùkún ọlọ́run yóò wà lára rẹ̀ wàá fìlẹ̀ ashkhaf lára wa ta tún jẹ́yàn náà àlùbáríkà tún bẹ lára wa jura wa lọ. àwọn kan bẹ tẹ́ pé àwòlíyá òwò ọlọ́run ni wọ́n àyànfẹ́ ọlọ́run irú àwọn báwọn tí wọ́n bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń tètè ṣe é fún wọn. látàrí kẹ́ni látàrí taqwa wal iman wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sì bọ̀ lọ́wọ́n gbàgbọ́ nígbàgbọ́ tó yanjú. wa fil ashkhas kadawati al-anbiya gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run dáàtú wọn bí wọ́n ṣe wà wọn náà ànábì ọlọ́run bí wọ́n ṣe wà wọn oníbùkún gbogbo wọn pátá. wọ̀jà alani mubarakan àìsùnmọ̀ àkóńtò ó ṣe mí lẹ́ni ìbùkún láyìíká yìí ti bá wà ànábì ọ̀hún sánú. ànábì ọlọ́run mi náà Zakariya tó gba àwọn ànábì ọlọ́run pátápátá ẹni àlùbáríkà ni wọn. wọ́n lẹ́yà jésù tabarukú báni bí sẹ́ abáwọn ànábì ọlọ́run yẹn ṣe á jẹ́ ẹni alálùbáríkà tálùbáríkà ń bẹ lára wọn a gbọ́dọ̀ kọ́ lẹ́tọ̀ọ́ o káni ọlọ́run wà lùbáríkà ṣéwù báyìí àbí ọlọ́run wà lùbáríkà wà léyò báyìí tàbí ànábì báyìí àfi tá a bá rẹ́rì fún bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàbẹ wọn máa ń jà lùbáríkà ànábì tánà ìbá sàlùwàlà báyìí omi àlọ́lá so uh, wọ́n mọ̀ jàlùbáríkà rà nabi tánàbí bá ṣe irun báyìí irun rẹ̀ ń kó lomi oko yóò fi sínú ìgò àbí nǹkan kata yóò ra tọ́ nǹkan sí yóò máa jẹ́ yóò máa fi para bí gírísì bí adé àgbọn yóò fi sí yóò máa fi para ànábì nìkan lélẹ́yìn wà fún tánàbí bá tutọ́ báyìí àwọn tàbí wọn gbà wọn máa fi rárá ànábì nìkan lélẹ́yìn bẹ́ẹ̀ fún kò sí fáwọn ṣéwù ṣègbè o ànábì nìkan lélẹ́yìn bẹ́ẹ̀ fún ìgbà níbi ìsìjáde láyé nǹkan tán àdáríkà kò sí bẹ́ẹ̀ mọ́ o. wọ́n lẹ́yìn àdúsù tabaruk bil ashqaf àkàlẹ̀ wọ́n nìkan pé ẹni ọlọ́run lélẹ́yìn ẹja máa jàlùbáríkà rẹ̀ ká máa wá lùbáríkà ara rẹ̀ kò lẹ́tọ̀ọ́ o. láàbì dáwà sí wọn àfáàrí yìí ó dín di ara wọn bí wọ́n ṣe wà ìyẹn gbọ́dọ̀ jàlùbáríkà ara wọn. wọ́n àfáàrí yìí àbí orí pa wọn pé bàtà sí wa ìmáàmù lọlé ọba tí a fẹ́ ṣe nǹkan bàtà ní ọkọ yìí ná àyè bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ọsẹ̀ fẹ́ yàwó anakunmọ̀lá ah, ìyàwó mi kí n tó bá sùn mo fẹ́ mo fẹ́ jà yín ẹni ọkọ bá láti pọ̀ náà ah ó dídí sí na sòkò lẹ́tọ̀ o àwọn èèyàn máa ń ṣe nígbà nígbà ìmọ̀kàkí Islam ò tó dé tí má ti pẹ́ nìkan bátọ̀l akínni àbí ń sáré nǹkan kan ti ń wùn lára rẹ̀ wọ́n wà ní kíyàwó àwọn ìjọba fẹ́ ọ̀rọ̀ báyìí kò ní bá lásìpọ̀ yóò wà lọ sọ́dọ̀ rẹ̀ yóò gbádùn ẹ̀ gbáà ọkọ rẹ̀ ọ̀wá ní sánmà tí ó fẹ́rẹ́ àrídájú pé ó ti lóyún kí ni ṣe ń yàtọ̀ bá rẹ̀ kó bíi ọlọ́kọ̀ mọ̀ ọ́ dàbí kọ́ dàbí tiẹ̀ sọ́ńtà bá ti rẹ́rì fún àgbọ̀dọ̀ sí òun láàbì dàwa ti àgbọ̀dọ̀ jàlúbáríkà ara wọn tàbí àwọn orí pa wọn jábì tó máa ṣe kẹ̀kẹ̀kẹ̀ tó máa gbẹjọ́ illa bi dhati nabiyyi sallallahu alayhi wa sallam àyàfi ànábì nìkan ara ànábì àlùbáríkà ni wọ́n fẹ́ lọ jagun kan ànábì kan wọ́n tó jagun yóò tún àwọn ọmọ ogun rẹ̀ yóò tún àwọn lọ́wọ̀ọ̀wọ̀ lọ́wọ̀ọ̀wọ̀ lọ́wọ̀ọ̀wọ̀ lọ́wọ̀ọ̀wọ̀ ẹgẹ́ bí ṣe rẹ̀ ó ń tún wọn lọ́njọ́ kan ẹnìkan náà wọn sàbí ọwọ́ àtàrí kò tàbáyé ìdàtà nàbí mú lọ́wọ́ ọ̀ bẹ́ẹ̀ nù àpòpọ̀ rẹ̀ o wọ́n á fi taari pẹ̀lú rẹ̀ àwọn ah, ti yọ mí síta máa ikú wọlé ó ní a a a a a anabi a o ti gbómi ní nǹkan ńgbẹ̀sán ńgbẹ̀sán ọ̀lẹ́dẹ̀ bàá tàkà bẹ̀lẹ̀ hákì ńgbẹ̀sán ọ ah, gbẹ̀sán ọ yá wá gbẹ̀sán wá gbẹ̀sán ní a ah, kó n tó gbẹ̀sán ọ kà á sọ rẹ̀ sókè báyìí ní wọ́n bá kà á sọ rẹ̀ sókè tán ní tó ní tó gbẹ̀sán tẹ̀mí so báyìí wọ́n fẹ́ẹ́ kí ni tó olójú ogun la yìí bóyá ní padà ara mi ò kan ara ànábì gbẹ̀yìn tí n fi pàdé ọlọ́run bá ànábì níta lélẹ́yìn wà fún wọn sọ́dọ̀ àwọn ń bẹ níta ní ìsìn àwọn ń bẹ níta ní ìsìn olóore jù wọn ju ọlọ́run illa bi dhati nabiyyi sallallahu alayhi wa sallam afárá ànábì nìkan lálẹ́ jàǹdùbáríkà rẹ̀ wà á sáré àtàwọn orípa ntànà bíbá lókun bàtà rẹ̀ ni ẹ̀wù rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ rí wípé abdullahi bin ubayi bin salol rasul munafikin olórí àwọn munafiki ń gbò òkú ọmọ rẹ̀ mùsùlùmí ni abdullah ọ̀tọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé kánàbí òfun ní àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ fún òfin sára bàbá wọn sẹ́ńfà nàbí sì ni lára àwọn nǹkan ẹ̀sà tí ní fànàbí tí ò sí fẹ́ni kankan wà ní wípé ajiwadu nas máa sì là ń ṣe nǹkan tán kọ́kọ́lẹ́lá èyí ò béèrè nǹkan lọ́wọ́ ànábì rí wánira kò sí. id ẹ̀fẹ́yìn id lam yẹ́rìndínlẹ́lẹ́lù ilà bíyà kọ̀lẹ́tọ̀ kájàlùbáríkà ẹnì kankan àfànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam kí ni tó fà á látàrí pé ààrẹ ìfẹ́ lòmíì ní yàtọ̀ sànàbí wakọ̀dì nkọ́tàn àdáàlì kàbí mòtì bànàbí ti kú ó tún lọ́ọ́ fẹ́ jà lùbáríkà ara ànábì rẹ̀ lẹ́yìn náà ti náwó tó jẹ́ pé àwọn alálàájì wa náà bá dé mẹ́ka ńdàdàn Mádínà ẹlòmílẹ̀ máa sọ ànábì gbà mí ànábì ṣàánú mi wọ́n máa bí kí wọ́n ráyè kó síbi ibi irin tí a fi gáàdì ibi sàrí ànábì hàn bí kí wọ́n ráyè kó bẹ̀rẹ̀ ẹlòmíì ẹlòmí àtẹ̀sùn máa dojú àdó àkọ àdá bídà àbí bídà àkọ lẹ́tọ̀ ẹni pé gbàtà nàbí ti kún ájẹ àlùbáríkà ara rẹ̀ àbí ájẹ àlùbáríkà àwọn orí pa ara ànábì eléyìí ti táwò wọ́bẹ̀ ààbò àtàrí orí pa ànábì òtí ẹ̀sìn mọ́. Assalamu alaikum. Yaqulu al-mu'allif hafidhahu Allah التبرك من الأمور التوقيفية فلا يجوز التبرك إلا بما ورد به الدليل قال المؤلف حفظه الله ورحمه التبرك من الأمور التوقيفية فلا يجوز التبرك إلا بما ورد به الدليل ورطاء فواتين a fáwọn òun náà ni a tún mú wá bíi kọ́ńdà ní abala ẹlẹ́ẹ̀kọ̀kànlá wọ́n ní atabarruku mímọ wàlùbáríkà nǹkan mímọ jàlùbáríkà ara nǹkan min al-umuri tawqifiyya nínú àwọn àlámàrí tó ṣe wípé àkóra aróka tó ṣe ni nígbà tá a bá tó rẹ́rìí ńlá tó lè ṣe fala yajuzu tabarruku illa ma warada bihi dalil tó bá rí bẹ́ẹ̀ àti bí kò lẹ́tọ̀ọ́ láti jàǹbáríkà kankan àfi tẹ́rì bá wá lórí rẹ̀ igi kan lọ́kàn wò sùn pé ah igi yìí ìtọ́jú tẹ́rùn ewé rẹ̀ gbẹ wà lọ́ fẹ́ máa jàǹbáríkà rẹ̀ ìjẹkújẹ ló ń tẹ̀rùn o kò lẹ́tọ̀ọ́ torí pé ààrẹ rè fún yálà mi ti rọ̀ lọ́nà àbí náà adìsẹ́ nàbẹ̀wá sallallahu alayhi wa sallam. يقول المؤلف حفظه الله أفعال الناس عند القبور وزيارتها ثلاثة أنواع الأول مشروع وهو زيارة القبور لتذكر الآخرة وللسلام على أهلها والدعاء لهم الثاني بدعي ينافي كمال التوحيد وهو وسيلة من وسائل الشرك وهو قصد عبادة الله تعالى وتقرب إليه عند القبور أو قصد تبرك بها أو إهداء الثواب عندها والبناء عليها وتجسيسها وإسراجها واتخاذها مساجدا وشد الرحال إليها وهو ونحو ذلك مما ثبت النهي عنه أو مما لا أصل له في الشرع الثالث شركي ينافي التوحيد وهو صرف شيء من أنواع العبادة لصاحب القبر كدعائه من دون الله والاستعانة والاستغاثة به والطواف والذبح والنذر له ونحو ذلك بارك الله فيك قال المؤلف رحمه الله أفعال الناس عند القبور وزيارتها ثلاثة أنواع إشياء وين èèyàn nígbà tí wọ́n bá lọ sí ibi ìtẹ́ iṣẹ́ àwọn èèyàn indal kubur níbi àwọn sàárè waziyaratiha àti nígbà tí wọ́n bá lọ sàbẹ̀wò ìtẹ́ salatatu àníwá ọ̀nà mẹ́ta níṣẹ́ wọn ìṣesí wọn ńlọpin sí. ìkànnbẹ́ńbẹ́ mọ̀ṣúrọ́rùn ọ̀tọ̀súnà ó bófin mu. ìkejì bìdẹ̀rín yìí àdádálẹ̀ ni ó lè múni padà kó sínú ẹ̀bọ. ẹlẹ́kẹ̀ta mẹ́lẹ̀ tó ṣe pé ṣèlèké yìí ẹ̀bọ tààrà ni lẹ́yìn tó ṣe pé yunafi tawhid ó takò ìnígbàgbọ́. ìfàṣọ fọlọ́n níbi ìjọsìn ọ̀tàkù. èwo ewu bófin mu èwo ń bídíà èwo wọ́n wá ziyaratul qubur òun náà ní kíyàn lọ sí àbẹ̀wò ìtẹ́ litadhakur al pẹ̀lú àníyàn pé tí n bá ṣe àbẹ̀wò ìtẹ́ ń rántí ọjọ́ yàtọ̀ sílẹ̀yìn wasalamu ala ahliya wasalami ala ahliya ìyún lè sálámà sáwọn òkú tí ń bẹ nínú sàárè wàdùn ààyìn làwọn ìyún lè ṣàdúrà fún wọn kọlọ̀ ń kẹ́ wọn. tọ́lá ń sọ nípa ìṣàbẹ̀wò ìtẹ́ ìmọ̀bẹ́ lára àwọn súnà tó máa jùrọ̀ bẹ́ẹ̀ ni ká pè ní tọ́lá ń òótọ́ nǹkan sí àwọn súnà ìta ti yàn lódì tá a ti kọ́ lẹ̀ ẹnìká pé ni tùrẹ̀ǹtì ń sí òtó nǹkan kọ́ ló ń kó sànù wa. òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam nígbà tí imáni ò sí ìjókòó pẹ̀tẹ́pẹ̀rẹ́ sínú báyà wọn sàbẹ̀ ìmọ̀ hàn náà fún wọn láti lọ sàbẹ̀wò ìfẹ́. ṣùgbọ́n rí pé ńgbọ̀ wá rí pé wọ́n ti gbàgbọ́ yé kí wọ́n ti mọ̀ tún yàtọ̀ sósì wọ́n ti mọ àwọn iṣẹ́ rí wọ́n ti dàmà wọ́n ti mọ̀ tún yàtọ̀ tó sí wọ́n ti máa ń tọ́ da àti tí ọ̀dà ntẹ́yìn ó ṣe tí ọ̀lẹ́bọ̀ náà àti tẹ́yìn ó ṣe tó lè jẹ́ okùnfà àkàbà lọ́sílẹ̀ nígbà wọn ti dàmà tán ànábìwá ni kóńtù náà haitukum anziyaro tilkubori ala fazoruha èmi mọ kọ́kọ́ kọ̀ fún yín o mo ti hàn náà yín tẹ́lẹ̀ mo ní lọ máa ṣe àbẹ̀wò emi èmi mo sọ bẹ́ẹ̀ o ní ìsìn ha ẹ lọ́ máa ṣàbẹ̀wò itẹ́ ìmá ṣe àbẹ̀wò rẹ̀ yóò jẹ́ kẹ́ ẹ máa rántí ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. bákan náà ẹni tọ́kàn bá ń le tọ́kàn rẹ̀ bá ń le inú tíra bàbá wa ntọ́ka ní bá máa ń le kókókókókó ìtọ́ ti yóò sọkún ẹ̀kọ́ ò ní gbà á wọ́n wá ju níwèé kọ́ máa ṣe àwọn iṣẹ́ kan lára ń tẹ́ni kọ́ máa ṣe ni wípé kọ́ lọ máa ṣàbẹ̀wò àwọn òkú tí ń bẹ nínú ọ̀tẹ́. bákan náà kó wọ ẹni tó ṣe pé ó kù sáátà kó jáde láyé kó wò ṣe sí rẹ̀ nígbà tí wọ́n mi lọ tí mi ò délẹ̀ tí mi ò dókè tọ́ba ń tọ́ba ń ṣe àbẹ̀wò àwọn nǹkan báwọn pẹ̀lú ògbọ́rọ̀ ọkàn rẹ̀ tó léwu yóò sì di tó ti pé yọ̀rọ̀ bákan náà kọ́ máa rántí kó pé ee jọ́ka máa ń bẹ̀ tó wọ́n máa filẹ̀ ṣe asọ̀bọ̀ra. yẹn ní pé jìṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ànábì tó kọ́kọ́ kọ̀ fún atẹ́lẹ̀ ọkọ̀ fáwọn sàábẹ́ kí má ní wọ́n fi lókun ná dáadáa yẹn má sáré owó tẹ́wọ̀ ṣùgbọ́n ń bọ̀ ya ó ní àhán ní ìsinyìí fazoroa ẹ lọ máa ṣe àbẹ̀wò ìfẹ́. nínú hadith mi anábì ni mo tọrọ lọ́dọ̀ ọlọ́run kó tẹ̀sí kí n máa ṣàdúrà fún ìyá mi ọlọ́run ọgbà fún mi bẹ́ẹ̀. mo wá tọrọ pé fún mi ní yọ̀ǹda kí n lọ máa ṣe àbẹ̀wò rẹ ọlọ́run wá yọ̀ǹda fún mi. yẹn ni pé yẹn lè ṣàbẹ̀wò ìtẹ́ lára àwọn súnà iṣẹ́ tí yìí ó ṣe tí yìí ó fi gbà láàdá ńlọ́wà afáwa sọ ń bí wípé litadakoro àkẹrọ táìpà nìyẹn tó fi lọ ni wípé yóò jì kíyàn rántí ikú yóò jì kíyàn máa rántí ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bíyàn bá rántí ikú tíyàn rántí tẹ́ bí n ti ń bẹ lọ́wọ́ èèyàn tó bá jẹ́ n tó kéré yóò sì di n tọ́pọ̀ lójú ẹsẹ̀ n tíyàn bó sì lè wù kọ́ pọ̀ tó bíyàn bá lọ ṣe àbẹ̀wò tẹ́ títún rántí ikú n tọ́pọ̀ yóò rí pé òtún kankan torí pé nínú sẹ́wọ̀n yóò ra àwọn tó ṣe wípé wọ́n jù ń lọ lọ́jọ́ orí wọ́n jù ń lọ nípò wọ́n jù ń lọ lọ́lá ní ìmọ̀lórúkọ níní ẹni tó nímọ̀ jù ọ lọ lọ síbi tẹ́wọ̀ bá ń bẹ̀. owó kan lórúkọ níní àwọn olówó àná ń wọ́n fẹ́ gbígbà tí ń táàkà wọ́n fi owó sí ọbẹ̀ wọ́n ń fowó dáná wọ́n ra àwọn tí ń jù ọ lọ ń bẹ̀. níta gbára aaa. wọ́n sọ pé bí òmìnira ni wọ́n wọ́n bá gbá àyàn lẹ́sẹ̀ yọ kaba yìí gbẹ̀lẹ̀ yọ bàbọ̀ sálùkì àmà èyàn kàn wọ́n bẹ́ẹ̀ wọ́tọ̀ bá tún jọ lẹ̀ náà àwọn tí a tún lẹ̀ jù lọ tí tún jọ rí bàkà náà ó tún bá wọn bẹ́ẹ̀ ń nítorí kò tí a dọ̀ àwọn tí nímọ̀ ọ wọn bẹ́ẹ̀ tí a ní tí wọ́n fẹ́ ha pages pages and pages ni wọ́n bá fẹ́ ha eléyìí ní kàfi kan ọ̀dọ́ ọgbẹ́ eléyìí wọ́n ilá méjì wọ́n hà pọ̀ so èyí ò ráwọn tí wọ́n ju yàn lọ níbẹ̀ láti pàṣẹ bẹ́ẹ̀ èyí ò sì jẹ́jẹ́ yẹn ni wípé lè tàdákùrù lè àkérò èyí ò lọ lánìyàn pé èyàn fẹ́ rántí ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù bákan náà wà sálámì àlà àhàlìyà èyí ò lè ju sálámà sáwọn tí wọ́n bẹ̀ nítẹ́ wọ̀dọ̀ ààyè láhùn èyí ò sì lè ṣe àdúrà fún wọn oríṣiríṣi àwọn àdúrà ni à ń gbà wá látọ̀dọ̀ ànábì léyìí tó ṣe pa àdè ṣe tábà lọ ṣe àbẹ̀wò ìtẹ́ ní ìbá lọ ṣàbẹ̀wò tẹ́ kìí ṣe ibi tí yìí ó ti máa rojọ́ kìí ṣe ibi tó ti máa ṣàròyé lẹ́gbẹ̀tún lẹ́gbẹ̀sì àwọn òkú bẹ́ẹ̀nbẹ́ máa ṣàdúrà fún ọlọ́ máa sálámà sí ẹ lọ lọ́la àwọn ìta lè ṣe mo ní tíra Hisnul Muslim gbogbo alọ́ yẹ ká ní nlé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà yẹn ọ̀nbẹ̀nbẹ̀ yẹn ọ̀bà ń bẹ̀ nínú àwọn ètí yẹn gbà wá látọ̀dọ̀ ànábì tá a lè ṣe asalaamu alaykum aladiyar minal mu'minina wal muslimin yarham allahu almustaqdimina minkum wal musakhirin wa inna bikum insha allahu lahiqun ìkànnì. ìmí ìsún ni pé asalaamu alaykum aladiyar minal mu'minina wal muslimin wa inna insha allahu bikum lahiqun. ويرحم الله المستقدمين منكم والمستاخرين أسأل الله لنا ولكم العافية إتماري السلام عليكم العافية لهم كما بانيو على الديار أي تنبننا ولي تنبننا ولي كتب كتب كتب كتب كتب من المؤمنين ni mọ́mìnì ni àbí mùsùlùmí àwọn náà ń bọ̀ láìpẹ́ ọ̀nà ń bọ́ adarapọ̀ mẹ́yìn wa yarhamullahu al-mustaqdimina minna àwọn tí wọ́n ti síwájú kún ní wa ọlọ́mba ní kẹ́wọ̀n wal mustakhirin àtàwọn tí wọ́n tún bọ̀ as'alullah lana wa lakum al-afiyata mọ̀bẹ́lọ́n kọ́lọ́n kó kó ayọ́ kó sì sí àkóyọ fẹ́yìn náà lọ́la wọn àdúrà tí yẹn máa ń ṣe mi tọ́ba látọ̀dà níbi sallallahu alaihi wasallam ìyẹn lè fi kún sọlára àwọn àdúrà sí sálámà àdúrà náà sí lù lábàásà lọ́mọ̀tòláhùn ọ̀rọ̀hámù ọba rántí àdúrà lọ́mọ ní kẹwọn ọba ní foríjì wọn so ntìyàn máa ń lọ ṣe níbi tẹ́nu kìsì pé yọ̀ọ́ wà á lọ síbi tẹ́ ọ máa lọ ṣe ṣìrìkìyàt e bí a ṣe máa àlàyé nípa yẹn ni pé alákọ̀ọ́kọ́ nu ètò ètò gbófin ńlá kalẹ̀ pa lè ṣe fún wa nínú sẹ̀ríà ẹlẹ́kejì gbèdè àyàn òun lè tó ṣe pé àdàdálẹ̀ ni bánàbí ṣe ni a ṣe kọ́n yunafi kamala tawhid ìnígbàgbọ́ nínú ìjọkànṣọ ọlọ́run ètè yàn ní tọ́lọ̀ nìkan là máa ń sìn ó ti ń yìnrìn báwọn kò ní pé má báwọn ní àbá ti ṣe nǹkan tá a fẹ́ rí wọ́n wọ́n sí ìlàtàn min wasaili shiriki ọ̀nà kan lọ́jẹ́ ìlànà kan lọ́jẹ́ àkàbà kan lọ́jẹ́ tí màá gbé ní lọ síbi ẹbọ. kí wọ́n ní nǹkan ọ̀hún tọ́jà dídí rí qasdu ibadatillahi ta'ala wa taqarrubi ilayhi wa taqarrubi ilayhi indal qubur. iṣẹ́ tó fẹ́ ṣe níjọsìn ojú rí ọlọ́run ló fi ń wá. ó ti á wípé bí yàn bá lọ síbi tẹ́ ibẹ̀ ní sẹ́wọ̀n ó ti dáa jù ó wá lọ síbi tẹ́ ó wá ń lọ ṣe nítorí ṣe ń bí dé àná ó sì kàbùkù rẹ̀ wájú ọlọ́run pé kí ló dé sí bàmí bí ṣe sínú. bìdìrín yẹn wọ́n wá kọ́fìdìrín bá dàtí la ẹni pé kọ́ lọ́ọ́ sí òkú tí ń bẹ nù sàárè o ọlọ́run ló lọ́ọ́ sí ṣùgbọ́n sàárè ló ti lọ́ọ́ sí ibi tẹ́ ibẹ̀ ló ti lọ́ọ́ ṣe wàtàkọ́rọ̀bù ìlẹ́yìn wọ́n wá bò ní ó sì dẹni àsùnmọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run kò sẹ́yìn mọ́sálásí kò sínú yàrá ara rẹ̀ kò sí láwọn mọ́sálásí tó pàtàkì tó níbo ló wá mọ́rílé ìdàkọ̀bọ̀ ibi sàárè ló mọ́rílé. àìbẹ́ẹ̀ ti ẹ̀kọ́ àkọ́sùdù àtàbárò kìbíyà àbútí ẹ̀dá níyà pé wọ́n máa jàlùbáríkà àwọn òkú

bẹ́yìn tẹ́ ẹ kọ́lé lọ lórí bẹ́ẹ̀ bá sìn ín àwọn tí ń bọ̀ lẹ́yìn yín wọ́n padà sóde ojúbọ o wọ́n padà máa sìn o èyí kọ́lé sórí sàárè bákan náà tàbísíṣe a wà ìsọ̀rọ̀jì a èèwọ̀ sì tún ni èyí kun sàárè káwá kun lẹ́fun funfun àbí kò kun lọ́dà wà ìsọ̀rọ̀jì a àbíkátẹ̀ fanẹ́sì yá kò yẹ kí sàárì kó sókun báyìí à ẹjẹ afaná bẹ à iṣẹ́ rí wọn tí wọ́n ṣe ti ń tàmọ́lẹ̀ fún ẹ̀bùn ìkọ́ lẹ́yìn ọ̀kà ọ̀ káwá afaná bẹ bẹ́ẹ̀ náà glóòbù la fà ni àbátúpà kan ló ti ẹ̀gbẹ́ ká bẹ́ẹ̀ ni yàgbọ́n wọn làwọn òkú wọn làwọn òkú náà máa wá najú ń ta àwọn eré òkùtò tá a máa ń wo ọba àkídàjẹ́ bíi àwọn òkú náà òkú máa ń wá àwọn náà máa ń jáde tẹ́ máa ń jókòó tí ṣùgbọ́n àwọn táwọn ń gbọ́ lórí rédíò náà dáná dání bí ẹnìkan lọ sí tẹ́ ọfẹ́ lọ ọfẹ́ lọ ọfẹ́ lọ gé orí òkú lòkú bá dìde lọ́ba nàmọ́ lọ òkú wọn ní nàmọ́ lọ ẹni tó ti kú tó ti lọ́njẹ tí ọ̀ma ti ń ṣẹlẹ̀ kankan mọ́. naam wàlùbínáyà àlẹ́yà èèwọ̀ ni a kì í máa kọ́lé sórí ìsàárè ètò gbajúmọ̀ jùlọ dọ̀ wá ń bí tá a máa ń ṣe sẹ́rí ìtẹ́ tába ti lè sin òkú tán ntakan ra ṣe ni wípé àwọn ilẹ̀kùn àwọn òkúta wọ́wọ́ wọ́hún bí kan bí kí ni wọ́n ń pè granite tabali kí ọ̀rá fi síbi kí ọ̀rá fi síbi sàárè lẹ́yìn ìgbà tába ti sin òkú yẹn tán àwa bomile lórí tába ti lè bomile lórí báwọn yọ lẹ̀pọ̀ mọ́ra wọn ni lójò lẹ́rùn bójò bá ń pa òjò kan máa bọ́ ẹni tá a fi á gbé òkú lọ síbi sàárè ẹ̀yìn ìgbẹ́ni ń padà lé ni ẹ lọ́ máa lò ó wíṣí israf oníkà wá fi ẹni ká tún wá tẹ sórí sàárè iná pàlélẹ́yìn àti pé bígbà téèyàn tó ń fi àjẹ òkú sí bẹ́ẹ̀ nù sàárè ó tún di ẹrù lé lórí kò sínú súnà o kò bá lànà ànábì mu sallallahu alaihi wasallam lẹ́yìn ká sin òkú yẹ̀pẹ̀ tá a kó nù rẹ̀ òkúta káfọmíwọn kó lè di ẹyọ kan lẹ́yìn lẹ́yìn à ń dẹ ní ìbò kò sí kankan báwò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lásìkò tá a wà yìí lọ́pọ̀lọpọ̀ tipẹ́tipẹ́ dání lẹ́yìn bí ogójì ọjọ́ nǹkan kan oṣù kan oṣù méjì wọ́n wà lọ ra búlọ́ọ̀kù wọ́n tún lọ ra owó táìsì ń tẹ́ kí wọ́n rà lọ mọ́sálásí kí wọ́n máa gba ládá wọ́n wà fi ṣe gbogbo ẹ̀ wọ́n tún rò òkúta wáìtì wọ́n ṣe jíngbẹ̀ ní ẹ̀ sọ lára àwọn ìkọ́sí afọ́jú èyí táwọn kọ́sí àwọn kìrìsìtẹ́nì ìlẹ́lẹ́yìn ọ̀jẹ́ ìṣẹ́rọ̀ ọ̀fíìsì náà ẹlòmíì wọ́n tún gbé fọ́tò òkú wọ́n tún gbé síbẹ̀ bàbá mi àgbàrá jésù bẹ́ẹ̀rù sùnrẹ́ o iṣẹ́ rí rẹ̀ tó bá ṣe ní ọ̀sẹ̀ bá yóò sùn bóyá kò ní sùn rí ètò ìtọ̀ ọkọ́ bẹ̀rùn ètò ọkọ́ bẹ̀rùn àdàdálẹ̀ ni kò ní pìlẹ̀ kankan ní ẹ̀sìn o. wọ̀tẹ̀kọ́ bí àmàṣáájídà sísọ sàárè ìdíbi tá a ti máa kírun fọ́lọ́run eléyìí náà bídíà ni ó tún náà fi kàmálà tawhid kìí jẹ́ kí ìnígbàgbọ́ nínú ìjọ kan sọ ọlọ́run téèyàn ní kìí jí ó pé ìmájí ó yìnrìn ní wàṣẹ́dẹ̀ rìhálì ilẹ̀ ìhà bákan náà kéèyàn wá di gbádàgbà pé a ọ̀ya kaula ya Madina ya lélẹ́kù ọ́ láti kolo ti wá láti bàrùn lọ sí kaula ní Senegal lọ́rùn kájàkájà rédèrèdè ránran alọ alọgbẹsẹ ní eléyìí jẹ o kíyìn ó ti gbàdàgbà bíà ìtẹ́bà yìí ṣé wà á gbà mọ̀kọ́dámù wà á gbà ó ní àsìnbẹ̀ ẹ̀ mọ̀kọ́dámù wọ̀nà àwìdá àlìkà àtàwọn tó tún jọ tó tún jọ ọ́ mímọ sábàtà náà yò nínú àwọn tó ti pé ààrẹ má ṣe rẹ̀ látọ̀dà nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tàbí ní àwọn tó ṣe wípé láà asùnàláwò òfin ṣẹ́rìnrìn kò tiẹ̀ sí pìlẹ̀ kankan fún ni nínú òfin ọlọ́run eléyìí jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì bídírin ìkẹta ń bẹ ṣèrìkìyùn wọn lè tó ṣe pé ẹbọ hánrán ònlọ́jẹ́ yunafi tawhid ó tako ìnígbàgbọ́ nù ìjọ kan sọ tó lóò yẹn ni pé wọ́n ń pe lọ́run ó tún pè nǹkan náà nù ọlọ́run rẹ ti di méjì nù gbèsè ẹ̀kọ́ máa wò. wọ́n wọ sọ́ọ̀rù ṣe ìmìnà rẹ̀ wáyé ìbá àdàtì lè fáyé bẹ́ẹ̀ kọ́bùrì ìjọsìn ọ̀pọ̀ dáadáa ìjọsìn tá a máa ń ṣe fọlọ́run onírànràn ni kéèyàn wá darí ìkànnì rẹ̀ fókùn tí mẹ́nu sáré mu bóyá o débẹ̀ ọlọ́npa nǹkan bẹ̀ ni àbótiẹ̀ ń wá lọ́wọ́ rẹ̀ àbọ̀ ń wá ṣẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run a máa ṣe àtúpalẹ̀ eléyàn tábà ń sọ nípa ìsìgáàfà ọ̀nà mẹ́rin ní ìsìgáàfà ńlọ́pin sí tábà ń sọ nípa dábòrò kápá ẹran oní àpínsánà bíi méjì ìsìáánà oní àpínsánà bíi mẹ́ta pẹ̀lú ògbọ́lọ́n kọ́lọ́n sọ ọjọ́ mẹ́jọ lọ a máa ṣàlàyé eléyìí kọ́lọ́n kó síwájú ọjọ́ mẹ́jọ lọ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ẹ má bínú pé ọpẹ́ mi torí ọlọ́run o a lọ síbi kan ní ìjẹun pálí wa ṣùgbọ́n ẹ má bínú torí ọlọ́run. ẹ̀yà ká sọ pé jazakumullahu khairan kí ọlọ́run kọ́dọ̀ kọ́kọ́ bá san àwọn ṣèkò wa ní ẹ̀san olóore ilé tí wọ́n ṣàlàyé fún wa náà ọlọ́dàkùn jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa láyé àti ẹjọ́ ìgbìlẹ̀ lọ́kẹ́yà wọn. ní báyìí a máa ka àwọn ìbéèrè tí ó ti dé iwájú wa ń bíbà yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ oníbèrè béèrè pé ẹjọ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin mauludi àti ọjọ́ bíbẹ́ di etí èsì tànàbí àti pé ṣé a lè jẹ oúnjẹ méjèèjì. bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah ọjọ́ bí ànábì ọ̀tọ̀ ọjọ́ bí tiẹ̀ náà tó ń ṣàjọyọ̀ rẹ̀ ọ̀tọ̀ lélẹ́yìn náà àti kínní àti kejì. àdádálẹ̀ ni nínú ẹ̀sìn bí ọ̀rọ̀ àwọn kẹfẹ̀rí nínú suratul Ahqaf wa qala alladhina kafaru lilladhina amanu law kana khayran ma sabaquna ilayhi táìpì tẹ̀ ń ṣeun àdàdá mòlídì tẹ̀ ń ṣeun tó wá jẹ́ pé ọ̀tọ̀ súnà ni àwọn sàábé wọn ìbá ti ṣe lẹ́yìn ànábì sallallahu alayhi wa so àìṣe wọn ó já mọ̀ wípé kọ̀lẹ́rìn kò ní í pélẹ̀ torí ẹ nífẹ̀ẹ́ ànábì jù á lọ àwọn tí a máa ń sìn wọ́n láwọn nífẹ̀ẹ́ ànábì ni wọ́n láyé kò sẹ́ni tó nífẹ̀ẹ́ ànábì bí àwọn sàbẹ́ nínú wa bó o sì lọ náwó fẹ́ sìn kò sówó tó fẹ́ násẹ̀sì tó lè dàbí tàwọn sàbẹ́ owó tí a náwó kéré ni ó pọ̀ ni àsìkò tí a ń bùkátà sí ni a nà lójúṣẹ́ láwọn bá sallallahu alaihi wasallam sọ pé la tasubbu ashabi ẹ má sẹ́nu níṣekúṣe sáwọn mi owó tó ná má jẹ́ ó tó fi àfẹnú ṣekúṣe sáwọn sàbẹ̀ mi torí pé fa inna ahadakum law anfaqa mithla uhudin dhahaban ma balagha mudda ahadin wala nasifahu. ntí àná lówó kíyàn máa ná góòlì kọ́mọ̀ ná dọ́là mọ́ kọ́mọ̀ ná ríyàlì mọ́ kọ́mọ̀ ná pánstadì kọ́mọ̀ ná euro ní kọ́mọ̀ náà kọ́ ná kí góòlì kótó bí òkè òwúdù gbogbo ntọ́ náà ń pátá kò tí ì ṣe déédéé múdù kàtàwọn tàbí tí wọn ná lówó lójú ọ̀nà ọlọ́run kódà kò tí ì kálájì rẹ̀ ẹni pé láìpẹ́ nífẹ̀ẹ́ ànábì la fi ń ṣe mọ̀lẹ́dí à nífẹ̀ẹ́ ànábì bíi tàwọn sàbí wọn ò sì ṣe àìsí wọn ẹja ń pè bídíà ni ẹni nù ọjọ́ bíi tara tiẹ̀ gangan ẹnìkan ní àyìnbá táwọn sọjọ́ àdúgbò àyìnbí táwọn gbàwẹ̀ èmi náà máa gbàwẹ̀ fọjọ́ bíi tó náà gangan kò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀ ká ti rí inú ìtàpẹ́tà ọba kiri o oní àtàwọn ọjọ́ tí wọ́n bí kó ná ọ̀yà sọ́tọ̀ kó máa fi gbà wẹ̀ àbí Umar àbí Usman àbí Ali ẹnìkankan ni mo ṣe bẹ́ẹ̀ sọjọ́ ọjọ́ mọ́ndé nìkan ló lè máa gbà wẹ̀ torí pàǹdàbí náà máa gbà àti pèsè ẹrẹ tíyàn bá ṣe ọjọ́ Khamisi àti ọmọ lọ kó wọn lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ anábì ni mo sì kí n kán kó sẹ́mi lọ àtọ́jọ́ bíi tiẹ̀ gangan tó ń ṣe ògbòrè ọ̀lẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àti ajẹ́ mùsùlùmí sọ̀rọ̀ ń pàṣẹ lọ́wọ́ tí wọ́n jẹ́ bí alákọ̀wé ọ̀hún sọ̀rọ̀ dandan ó kún ọkọ̀dọ̀ wọn púpọ̀ so dìmọ́ ọ̀bẹ́yàn bá ti ń pẹ́ láyé sí ó yẹ kéèyàn máa sunkún ni kó máa wo àwọn tó ti ṣe lọ sẹ́yìn bóyá lẹ́sẹ̀ lórí kí lọ́ wà tán lé lórí mùsùlùmí ní gbogbo lórí àwọn àsìkò tó ti lọ tó ọmọ rú ẹjọ́ tọ́lọ́ ń dá nínú ẹ̀ àsìkò tó kù tó lò láyé lórí kíní ọ̀tàn lé lórí ọmọ gánà ń dọ̀nù ọlọ́run sànù ọ. sọ oúnjẹ ẹ sáà lè jẹ́ mbẹ́ apẹ̀ nǹkan bídẹ̀ ò ní sọ lè jẹ́ mbẹ́ ò lè jẹ́ mbẹ́ o. jazakumullahu khairan wa sallallahu alaykum wọ́n ní béèrè béèrè yìí pé ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàlàyé bí a ti lè san ìrun magrib ẹni tí ó bá rákà ẹyọ̀kan tabafẹ́ san magrebi ọ̀nà ona náà ọ̀nà méjì ni kò sí ìtí ọ̀lẹ́tọ̀ nínú ọ̀nà méjèèjì ṣùgbọ́n ètò dáadé ní kí mùsùlùmí kéyìn ó sojú kòkòrò lórí bí yóò ṣe máa bá gbogbo òrùn lábàá pé kọ́lọ́n kọ́ sànù wa ànábì lẹ́ ń bá kírun níjà náà fógójì ọjọ́ kì í ṣe áfújà o kì í ṣe o odidi ẹni pé wọ́n ń ṣèkọ́ ọmọ báyìí ó ti wà mọ́ṣáláṣí takbiratul ihram ọba níbi ìran àsùnbà àjọ kìíní zuri asri magrebi nṣáì tó wá sí báwọn fúdi ogójì ọjọ́ kó ti bàtí láwù bàrọ àtàn ìkíní wọn yí okùn yẹn kó náà wọn náfìkì ẹlẹ́ẹ̀kejì wọn yí okùn yẹn jáde kó náà wọn tí ó wọnà pété àlè sápá kásojú kòkòrò lórí eléyìí ẹgbẹ́ nínú bá wa bọ́ ẹ̀yìn tó wá bẹ́yọ kánú mẹ́ta eléyìí lọ́ọ́ máa béèrè ń parí ó béèrè ń pa pé àwọn nǹkan ló lè jẹ́ ẹ̀kún lọ́wọ́ fún yàn lórí àti máa bá gbogbo ọ̀run lábàá pé ọlọ́run sànù wa tọ́wọ́ wá bẹ́ẹ̀ àmọ́ ṣẹlẹ̀ ńgbà mi tó bá rí bẹ́ẹ̀ nínú mẹ́ta ẹ̀yọkàn lèèyàn bá yálà kó jọmọjọ ń kírun lọ ni ìsódé ó sì lọ só ó sì lọ sálùwà láṣẹ ẹ̀yọkàn lọ́wọ́ padà bá bó ni ó ṣe tán ìkànnì méjì ni ìmọ̀ kó lo ìtìmọ́ọ̀n tàbí kó ṣe kọ̀dọ́ọ̀ ìtìmáàmù ni wípé ẹyọ kan tó bá pẹ̀lú ìmáàmù ó ṣe nàmbà ẹ̀mí èèyàn wà á dìde yóò múra ká ẹlẹ́ẹ̀kejì wá ọkà fatia sókè súrà náà ọkà lè lórí èèyàn ó jókòó èèyàn ó ṣe táyà èèyàn wà á dìde fúnra ká ẹlẹ́ẹ̀kẹta fatia nìkan lè yàn ọkà ńbẹ fatia nìkan lè yàn ọkà jẹ́jẹ́ lè yàn ó sì kà ìtìmáàmù ni. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì oníkọ́jẹ́ pé kọ̀dọ̀ ò lè yóò ṣe kọ̀dọ̀ ni pé ìtọ́gbọ́mọ ọlọ́ọ̀fẹ́ san padà bí yẹn báyìí ṣe jẹ gbèsè bẹ́ẹ̀ ṣe é san rákà méjì tọ́gbọ́mọ yàn lọ́wọ́ bóun ni mọ́mú ṣèké ṣẹ́nkò kí rẹ̀ ni ọkà fatia ó sì ka sóra lé rákà méjì náà lèèyàn wà mú wa ọkà fatia ọkà sóra lé ọkà òkè ò wà ní ìjókòó ìjókòó ní ìwé kó yóò jẹ́ agbọ́ yóò so méjèèjì iná ni ọ̀dà àdìsọ wa lórí méjèèjì àdìsọ lálàáfíà ni àbáwá ìmọ̀ba kọ́lọ̀mbà ní kẹ́ràbà wọ́n ń tọ́wá ẹ̀kọ́ ṣẹlẹ̀ sí yàn báwọn lórí bí ẹ̀ méjì aláọ̀kọ́ ṣe ìtìmọ́n Assalamu ẹlẹ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé sí ó kí ẹlẹ́yà jókòó ti àwọn obìnrin aláìmọ̀kan hmm, ìbéèrè pin lè pín sí méjì èròǹgbà rẹ̀ bàbá ìjókòó ìní ọ̀sọ̀rọ̀ ìdájọ́ ti àlè fún un fájókòó sáàni àwọn aláìmọ̀kan láníyàn pé o fẹ́ fi ìmọ̀mọ̀ wọ́n ó fẹ́ ṣe akitiyan ọfẹ ṣáájú ọfẹ ṣááyan lórí wọn káwọn olùbàdàn tó ti pé wọn ò ní mọ̀ nípa bá a ṣe é ṣe lọ́hùn bó la ṣe tọ́jú ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́pà níyàn ti ìjókòó tí àná eléyìí ń da. ìwé làwa pé làníyàn pé à ò jẹ́ kémi náà òòrùn jẹ́ ntàfarájọ jàre ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà látà ń gbọ́ sáásá àwọn ẹni ọlọ́run látà ń súnmọ́ súnmọ́ súnmọ́ jẹ́ ń súnmọ́ àwọn ènìyàn eléyìí náà ká tún fi panu ká gbọ́ sétí ẹ̀pá mi eléyìn bá ní eléyìn ọ̀dà o. àṣẹ tọ́lọ̀ ń pa ànábì ni wípé wàyí dàrọ̀ àyíta lẹ́dínà yàkùdó náà fi àyà àti náà fa àrùdà ànìwò tọ́bárà àwọn tí a ń sẹnu ń ṣe yẹ̀yẹ́ sáyé ọlọ́run mọ́jọ́kọ̀ọ́ ìdẹ́ o mọ́jọ́kọ̀ tí wọ́n o àyíbá máa ṣe tán lè gbọ́ lágbèé tọ́ba ti yá arántí mọ́jọ́kọ̀ tí wọ́n dé ẹ̀rìn kí ni tó kọta àwọn pò kíì ìwọ ọlọ́dẹ kẹta jà wọ́n ti ń mutí lọ níjọ́ tí wọn náà wàá fẹ́ ṣe sínú ọmọ àwọn ọlọ́tí ni wàá wá wọn á nà wọn lọ́rùn pé ó fún wa ní ní tá a ni ó fún wa ní o kí lè jọ lọ́rẹ̀ rè ọ̀làwọn ènìyàn lọ́n tó ń bá rìn sọ̀rọ̀ lẹ́ à á lẹ́tọ̀ láti máa jókòó táwọn ò pè àwọn tó ti pé ọ̀rọ̀ rí òsì lẹ́nu wọn à lẹ́tọ̀ láti jókòó pẹ̀lú wọn àwọn sọ̀rọ̀ wọ́n máa ń sọ fúnra wọn pé ijlis bina nu'min sáà wá jókòó tí a ká tún lékún nígbà ọlọ́run gbọ́ lálàfo bàtà bá fi jọ jókòó wọn ó jókòó wọn ra wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àlùkè àmọ́ ọ̀rọ̀ sáré sọ̀rọ̀ ìlú ìjókòó tó yẹ káwọn ọmọ ìjọ nù. ahsan alaykum ẹni béèrè béèrè pé tí obìnrin bá fi ọlọ́run bí ọkọ rẹ̀ nígbà tí ọkọ rẹ̀ fẹ́ súnmọ́ kí ni kí irú ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ò ṣe ọkọlọ́n bẹ̀ pé má súnmọ́ mi àbí súnmọ́ mi fẹ́ pé ìmọ̀rọ̀pẹ̀ tí ọjà náà ní wípé káàkọ́ má súnmọ́ so kọ́lẹ́tọ̀ fún obìnrin láti ṣe bẹ́ẹ̀ àyàfi ìkíní tẹ́tí bá ń ṣe nǹkan oṣù kọ̀sẹ̀ láàmú fọlọ́n bẹ́ẹ̀ à àbá mo ti mú wa ní pírọ̀dù mi o ìyẹn sì fi pírọ̀dù parọ́ o mo wà ní period mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́ so níbẹ̀ náà ó lè súnmọ́ ọ̀kan ní désàlẹ̀ ní ọ̀sán báǹtẹ̀ tí ó lè tí ó lè wọ́n ni ọ̀pọ̀ báǹtẹ̀ mi láàrin ìdodo ṣe débi èékún ànábì sọlá rẹ̀ sọlá táwọn ìyàwó rẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kìí torí ẹ̀ pa wọ́n tì àwọn àwọn ìyàwó dé lọ́yọ́ pé tíyàwó wọn ti bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn pa tì wọn ò ní bàjẹ́ wọn ò ní bá bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ti àjọ sùn pọ̀ níbo wọ́n gbà pé lóòrùn ní lásìkò báyẹn ṣùgbọ́n níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣẹ̀rí islam ó ṣe dáadáa sóbìnrin pọ̀ islam ló ṣe dáadáa sóbìnrin pọ̀ ó ṣe dáadáa sí lọ́mọ ó ṣe dáadáa sí níyàwó bàbá ńlá dáadáa islam tún wá sí sóbìnrin bọ̀ bá tún di ìyá tán àtọ́ bá ní forty thousand tó fẹ́ fún bàbá àtìyà láti tìyà mẹ́ kó fi appreciate ní ti ẹ̀ ṣe ń gbà tó wà kékeré òyìnbá àmọ́ ṣe dáadáa tọ́jọ́ pé àìdáa burúkú ẹgbẹ́ wọn kàn pánú tọ̀fọ́ pé a ìyá rẹ̀ nígbà tó bí ẹ báyìí nínú kànga lọ́sọ̀ọ́sí wọn ló ní ká panápaná wà nítòsí ẹ wá fẹ́ jẹ wọn mọ́ à yóò jẹ wọn mọ́ à yóò jẹ dáadáa mo rò bó ti yẹ wọ́n ti pàtàkì fún ọ bẹ́ẹ̀ bá fìtí gbọ́ ọ bó sì gbọ́ mọ́tà mú lọ́rẹ̀ o kí làwọn débẹ̀ yẹn náà. ẹ̀hẹ́n tẹ́lẹ̀ àbá fi ọlọ́run bẹ àfa rẹ̀ pé kọ́mọ̀sùn náà láì pé ń ṣe nǹkan oṣù kọ̀sẹ̀lám fọlọ́mbẹ́ èmi ṣe nǹkan oṣù lọ́wọ́ basic màkò ní kọ́mọ̀sì ọmọ náà so gbogbo òkè báyìí nǹkan kan ó lè débẹ̀ ọwọ́ bíi dodo sí bíi eékún bí tí ọ̀gbọ̀dọ̀ ti wó nù tó ti pa ara rẹ̀ ọ̀yà á àfa ọ̀lẹ́ ara mi ọ̀yà gbọ́ra ní ro mi mo bùkátà sí kí n sùn ẹ̀dàkùn mọ́sẹ̀ fọlọ́mbẹ́ kò sẹ́ nídìí fọlọ́mbẹ́ ọba jálá wọn ọba kún kọ́ wọ́ pílò mọ́ra náà ẹnibẹ̀rẹ̀ tún bèèrè pé ṣé ó yẹ kí obìnrin máa wọ ṣòkòtò nínú ilé tàbí ìta nínú ilé obìnrin lè wọ ṣòkòtò dáadáa fọ́kọ rẹ̀ ṣòkòtò máa ń wọ níta tí ọ̀dà rádaràdà obìnrin lè wọ fọ́kọ rẹ̀ nílé kọ́mọba òwúta wọn náà yè múra ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ojúṣe aya tó yẹ kó máa ṣe fọ́kọ rẹ̀ ni pé àtàzáyùnú wàtàjámúlù láwù wọ́n máa sọ̀dọ̀ tọ́tún náà ni o títí pa nípa wa lọ bọ́ra nítorí afa rẹ̀ lẹ́yìn ọ̀kọ́ láwùn yìí o wẹ̀ lásìkò fi séǹtì fífa fún musala tọ́lẹ́dì tọ́tì tọ́mú tọ́ ẹ̀ báyìí nàka báyìí nàkí wa báyìí nà o láàrin wa àtàfà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn obìnrin máa lé wọn lọ ọ̀tá nígbà tó pé kò ní rí tí ó tiẹ̀ wú tí ó dìkárò tiẹ̀ bákan kò ní rí lára rẹ̀ fi ń dá náà ní ẹ̀sùn tààfà rẹ̀ kò ní sẹ́nu bí ti sóde ó lè má wẹ̀ gan bí ti sóde àlọ́rẹ̀ rẹ̀ wá kan ni a ah, ìyàwó mi wọ́n ló fáìn báyìí a zọ́nlé O ti yé àwọn ìṣẹ́ ń bẹ́ńtà náà bí tinú lè ń ṣe lílà àwọn náà ṣe lè gbà táwọn náà bá ń lo òde ní ẹ̀ma tún ra sí lára ojúṣe obìnrin sọ́kọ rẹ̀ sí ni pé kó máa ṣe ọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ sọ̀sọ́ fún dáadáa wọ́n jù owó ọ̀ta sọ́ọ́dì kọ̀ọ̀tì látò tọ́rọ́fì <laughs> asanala ileikum oníbèrèbèrè yìí pé ǹjẹ́ àlùbáríkà máa ń wọ iṣẹ́ ọwọ́ tí ìyẹn ń ṣe gẹ́gẹ́ bí káràkátà àti àwọn tó bẹ́ẹ̀ sálùbáríkà lè wọ̀. àlùbáríkà lè wọ̀ pẹ̀lú májẹ̀mú májẹ̀mú ni pé òòjò lódodo ń ọjà tó ń tà ó sì fẹ́ gbèrè ọlọ́run ó fi kún un tí wọ́n bí ọjà rẹ ọ sọ̀rọ̀ ẹ àbùkù báyìí àbùkù báyìí àbùkù báyìí àbùkù bíi méje nílẹ̀ láyà rẹ̀ à ah! bó ló ti jẹ́ fi lẹ́ẹ̀kọ̀ọ̀kan si ni gbogbo àwọn àlàyé òun ní kọ̀ọ̀kan o se fun so ẹ̀ ba ti ti bá ń tajà ti ń dodo ti n bẹ̀rù ọlọ́run níbi ọjà ti n ta owó ti ba ti n pa báyìí àlùbáríkà máa wọ̀ ni. ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam. ó ní iná tùjára yub'athuna yawmal qiyamati àwọn oníṣòwò ayé wọn ò gbìn àdìde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà nígbèdìde pọ́kì ìlà mọ̀nìpákọ̀ tí dẹ́pàdé àdìsìn àfẹ́bá bẹ̀rẹ̀ ọlọ́run ti fi ń tajà rẹ̀ nìkan lóko mọ̀lùkọ́ ti yẹ ẹni tí ń tajà àti ẹni tí ń rajà tí wọ́n bá lè sòdodo àlùbáríkọ̀ wọnú sẹ́wọ̀n wọ́n bá ti á mọ́ìkà ti bára ọ̀kà tó bẹ̀yàn yìí mọ́ àlùbáríkà ò ní sílẹ̀ o. asanana ilé ikùn oníbèrè bèrè pé sí ọlẹ́tọ̀ kí a kóra wa jẹ sí ṣọ́ọ̀bù fún ìran kíkí fún ìran kíkí ní ṣọ́ọ̀bù. ṣọ́ọ̀bù yìí ṣe mọ́ṣáláṣí mùsọ́lá lélẹ́yìn mọ́ṣáláṣí lọ́yẹ kéèyàn lọ kéèyàn ti lọ kírun mọ̀tàyẹ pé ládùúgbò òbí téèyàn wà àbí lọ́jà àbí téèyàn wà kò tiẹ̀ sáyè mọ́ṣáláṣí kankan ń bọ̀ ilẹ̀ tó ti pé ẹ máa láwọn fi kọ́ mọ́sálásí wọ́n yọ tó bí ogún mbẹ́ lẹ́yìn àtọ́kọ́ ẹ̀fà kalẹ̀ fún mọ́sálásí sọtọ bá ti á dà báwọn tẹ́bí kò sí ààyè kankan tí yàn ti lè kírun sọsọ mẹ́nìkan ṣọ́ọ̀bù tiẹ̀ ní gbàgede oníwájú dáadáa kò sí tó búra lè kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́sálásí gangan làyè tá a ti kírun mọ́ sọ́là gbogbo àwọn eléyìí kì í ṣe mọ́sálásí mọ̀rọ̀ ti yé wa. láfikún sílẹ̀ àpò àwọn àyè mi bẹ̀rẹ̀ pé mọ́sálásí gòrò tó ní jìnà sí wọn kálukú tó wá kó ṣọ́ọ̀pù káàkiri yóò tó wá kọjú títì gbogbo tí ń lọ títì tí ń bọ̀. kọ́lẹ́tọ̀ báwọn o mo ti witness àwọn kan báwọn rí bí oògùn pa tí ìbá ń bá látọ̀ ní nàìjíríà wá sí sálẹ̀ báyìí mọ́sálásí ń bẹ àyíká ń bẹ tẹ́lẹ̀ pé dóò báńkì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ayọ̀ǹda rẹ̀ kàn máa kírun bẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ẹ bá ti pò ní ẹ bá ti súnmọ́sà lẹ́bàá ìlápá lẹ́tì ẹ ra àwọn kàtí ń kírun bẹ́ẹ̀ ẹ bá tún sún ẹtùn ra àwọn kàtí ń kírun pílẹ́tàn lè parọ́ jọ táyè kan bẹ̀ tàbí ká ti ẹ̀tọ́rọ bẹ̀ ń pẹ́ bí wọ́n ti filẹ̀ fún mọ́sálásí kájí wọn kọ́ ń kọ́ mọ́sálásí ṣe ni pé mọ́sálásí a máa wà ń tòsí ńgbà míì tó ń tilẹ̀ náà yóò tún ra parọ́ jọ sí gbájú sọ́ọ̀bù ẹni béèrè béèrè pé ẹ jọ̀wọ́ nígbà tí ànábì ń bẹ láyé báyìí ànábì wà láyé báwo ni ànábì ṣe máa ń rìn tí máa gbé ẹsẹ̀. ìbéèrè lẹ́yìn ìbéèrè ńlá ni ṣùgbọ́n tá a mọ̀ máa nábì ni wípé èèyàn pẹ̀lẹ́ ìlànà kìí rìn jàù jàù jàù jàù sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ onínú rẹ̀ ètè mi lè sọmọ nù. asànàlà ilẹ̀ irú béèrè báwọn ẹni tí yóò béèrè lọ́rọ̀ ajẹ́pẹ́ tó rí yàn èèyàn bí léèrè pé tó ah, ẹni báyìí tẹ́lẹ̀ pàdé mọ́ka o. àti pé alẹ́sẹ̀ ti bá tẹ̀lé nù kùránì. wọn Aisha radiyallahu anha ìgbà tí wọn bẹ̀rẹ̀ pé kí ni ìwà ànábì ó ní kùránì ni ìwà rẹ̀ sọ́nù kùránì sì ni ọlọ́run ní nínú suratul Isra no wọ́pẹ̀ tẹ̀ má ṣe kà níbi ìrìn tó bá máa rìn máa rìn níwọ̀ntúnwọ̀nsì má sáré má sì fàjọ so gbogbo òṣìṣẹ́ ànábì pátápátá tẹ̀sílẹ̀ kọ́ ọ̀tún Qur'aniyya ni ó fi ń sàlàyé ti mẹ́nu Qur'ani fún àná so bá a bá rí màá yẹ sàtìjà mà pé ìwà ànábì Qur'ani ni ẹni gbogbo ti mẹ́nu Qur'ani pátá lànà bí máa lò so àti ọlọ́run nínú Kùránì sì ni pé kára ni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà ìbádọ́ rahman alẹ́dínà yẹn ṣọ́nà àrùdí àwọn náà kì í rìn onígbéraga jẹ́ jẹ́ ìrìn ẹrú tó tẹríba fọlọ́run bá rẹ̀ lànà bí màmí sallallahu alaihi wasallam. assalamu alaikum ẹni béèrè béèrè pé ǹjẹ́ ẹ̀rí kan ǹjẹ́ sí ẹ̀rí kankan tí ó fẹsẹ̀ rinlẹ̀ ń bẹ lórí wípé náfìlà wà lẹ́yìn sọ̀látò asr ẹ̀rí tó wà xaasun bi nabiyyi sallallahu alayhi wa sallam anabi nìkan ni ntòsí fani wípé anabi lọ yanjú awọ kan níbi kan kò wá láǹfààní láti ṣe náà fílà tí máa yàn lẹ́yìn dóòrè ẹ̀yìn aṣọ ìlú tó láǹfààní láti yàn tani bá ṣe lè ṣe ìjọsìn kan báyìí kì í jáwọ́ mbẹ́mọ̀ so lára kòsò yà ànábì ni kìí ṣe kòtòkò ìràwọ̀ lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ olùkọ́ ti yé ànábì nìkan ìgbàláyè yẹn ń bẹ fún kò sí fáwà. asana laideikun oníbèrè bèrè pé sí ọlẹ́tọ̀ fún obìnrin láti máa sírí sílẹ̀ nínú ilé. ẹ sísírílẹ̀ nínú ilé táyé pé láàrin rẹ̀ àtàfà rẹ̀ kò sí ní tó burú láàrin rẹ̀ àtàfà rẹ̀ kò sí ní tó burú. so kama fi àwọn tí ọ̀dà kọ́ àwọn ọmọ wa kọ́lọ̀ nǹkan sànù wa o àwọn fídíò oríṣiríṣi àbáwọn sinimá ètí a máa ń wò lóríṣiríṣi ẹ̀kọ́ ń kọ́ o àwọn ọmọ tó ṣe wípé ìmọ̀ fún rẹ̀ fún rẹ̀ lóyún tí wọ́n yóò fọwọ́ sínú tí yóò sùn lọ gbọ́n gángan wọn àtọ́mọ rẹ̀ nìkan náà sì bẹ́ẹ̀ nulẹ̀ yà kí la dé inú ara wọn máa ń yàtọ̀ ó ti yẹ kí ni tọ́fà débi lẹ́yìn òun wòye rẹ̀ pọ̀ fáìn ni ọlọ́nkọ́sá ni wà wọ́n fà ló máa ṣe ìta. Assalamu ní ìparí ìkéde tí wọ́n kéde fún wa wọ́n ní pé arọ ẹnìkọ̀ọ̀kan wa tí à ń wá sí ìjókòó yìí wọ́n ní kọ́ má jẹ́ pé a máa dá wá sí ìjókòó yìí má a rí pé àwọn kan tó jẹ́ pé ìjókòó tí ò ní orí kankan tó jẹ́ pé lẹ́yìn kéèyàn tún gbẹ̀sẹ̀ àìdá lọ dábàá nítorí olóṣèlú yá a kòra wa kò lè kọ́nà a kọ̀rẹ́ ọ̀nà eléyìí dágbà ń bí ó ju owó táwọn olóṣèlú fún wa lọ inú ilé ọlọ́run la tún jókòó sí gẹ́gẹ́ bí anábì ṣe wípé bá a ṣe wà yìí tá à ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba yìí àmọ̀lẹ́kà ó wà pẹ̀lú wa tí ó ń kọ ẹ̀sán lẹ̀ fún àgbéga àgbéga lẹ̀ fún àti lóṣù mọ̀pẹ́ àwọn eléyìí wọn tó ń ṣètò ọlọ́run lásìkò yìí táwọn táwa lọ kóra wa alikọ̀ wa níjọ sunday ẹ̀yìn eh, yóò jẹ́ àjọ lọ ìmọ̀ràn pẹ́tọ̀ ah, eh, mo ti mo ti lọ sí alikọ̀ ń tèmi o ẹjẹ́ àtún pé àwọn tó tún wà lásùnmọ̀ wa náà kàmọ̀ àwọn mẹ́wàá kóra wọn jọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ fi tó lórí ah, ẹ̀yẹ lọ lónìí ìgbà mí bẹ̀rẹ̀ pé wọ́n sọ̀rọ̀ tẹ́yẹ pé ta bá wá bá sì gbàgbọ́yé rẹ̀ yóò pèsè ká ní ìbéèrè ńgbà mí tá lè láǹfààní àti lè béèrè ṣùgbọ́n tá bá wá tẹ́ pé ni ìgbà tá bá ń bọ̀ gan ọkàn kò yẹ sábà pé síbẹ̀ bí kọ́jẹ́ pa wà ní jòkó báyìí tí wọ́n fi sọ wa ẹ dákun arọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí gbìyànjú láti máa ó ju gbogbo ẹgbẹgbẹ̀rún owó tí a ń pín ní gbogbo ẹbá tí ń pín lọ igbó iṣẹ́ tí ń pín gan kọ́lọ̀kọ́lá kò kò dáadáa fún wa eléyìí tí a jókòó iná ìbéèrè wọn alikun sọ̀rọ̀ àǹtí. Àwọn akíjámù ìyàfi ìṣàìdá sábàbà ìsálámù ní wọ́n bí tí iná jẹ́ wà lọ. Ọ̀dà ìgbé nínú ti sọ ọlọ́run kò ní mọ́ ti gbogbo ẹni lọ ṣíṣẹ́ bá ti bá kí ilé bàbá kí ilé ọmọ rẹ̀ já tó ti rẹ̀ sí iṣẹ́ ìpàdé ọjọ́ rẹ̀ ṣíṣẹ́ máa padà dé ní ìlú ní ìgbà ìwọ̀n sára tó bá padà ní ìlú ọ̀rọ̀ pé àwọn ẹ̀wọ́ ẹ̀ tó fẹ́ kí iṣẹ́ ìpàdé ọjọ́ rẹ̀ ṣé èèyàn padà wá mú kí iṣẹ́ rẹ̀ ní àbíbáwo ètò wọn bá bá tó yọ ọjọ́ ìlú pé kákòwé ìwádìí wá kí jámù ìrẹsẹ tí wọ́n ṣe ẹ̀gbọ́n fi àlọ́ sí mọ́tò ìbẹ̀ wá dé wá jámù lọ́wọ́ ní fún ìṣáà ṣé ìwà tí wọ́n ti jẹ ṣé ìwà tí wọ́n ti gbà ń bẹ̀ ṣe kò bá ní sálámà ìṣá yẹ ṣe ń ya ṣé ẹ̀ náà nípa láti kí ń rẹ̀ lẹ́yìn náà ní àdé àpàdé lórí ìdájọ́ àti ìṣá ọlọ́run sọ yín lẹ́sàn rẹ̀ ìbéèrè tí ó dára púpọ̀ ni ìkíní kójú òṣù òsì lára ti ń kà kún ìtàbí ṣèjámọ́ kójú ọ̀rọ̀ ni kó sì jẹ́ ètò lè tutù aṣọ so tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti jẹ́ pé òjò ọ̀rọ̀ so bá ṣe kí má gbèbè tán aláǹfààní láti kí ìṣáì so òjò rọ̀ ń bò mí o kọ̀rọ̀ ń bò mí o wọ́n sá ti ká àwọn mọ́tò láti fi tọ́jú òtún rọ̀ tàbí kí so àti rí ní tá lè ṣe tá lè ṣàmúlò ìdẹ̀kùn yẹn nu so a ṣe é nínú ẹlẹ́ẹ̀kejì ìgbà tí yìnyín ṣe àlùwàlá tán wọ́n ti kí má gbèbè tán àbí wọ́n ti kí ìṣáì tàn yẹn kí má

àwọn ìwé kan bẹ tí wọ́n pàṣẹ káàkiri wọn ní ká fi fóònù nàbà wá síbẹ̀ so wọ́n lè máa fi ran wa létí ìjókòó yìí torí gbà mí bẹ́ẹ̀ pé ọjọ́ òsì lọ gan ká tó pa tààlà níyà ti wá tígbàgbé òsì sí wa tẹ́ pé bí abẹ́ aago márùn-ún àbọ̀ látòun àti àbáago mẹ́fà tẹ́ pé àṣìṣe nǹkan kan so àwọn elétò tó ní pé ká tún fi máa fi ran wa létí wọ́n ní kí á fi fóònù nàbà wa kalẹ̀ so wọ́n mọ̀ text message sí wa ní gbogbo àràárọ̀ ọjọ́ Sunday kí Ọlọ́run kó ṣe ń rọrùn fún ẹnì wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك